àwọn yìí ẹ̀bùsẹ̀ Islam ọ̀sán yìí ẹ̀bùsẹ̀ Islam ìrọ̀lẹ́ mọ́lẹ̀ yìí náà ní Islam náà lẹ́nu ṣe ọba subhanahu wa ta'ala kí ọba ní fi àṣeyọrí kó bá ní fi síbẹ̀ fún yóò aljanna onídẹ̀ra onáàdìkọ́lọ́ ọba àbújá gbogbo wa ọ̀sọ̀ ìwọ̀ wa kan nígbà táwọn tún máa pàdé ìṣẹ̀lẹ̀ ayé tuntun pọ̀ tọ́lá ọba kójú jẹ́ inú ọgbà àjẹ́nà dídẹ̀ra rahmatika ya àkànnà mi pàtàkì fún yàtọ̀ fún gba àwọn olóògùn àti gba àwọn àgbàlagbà ní àpapọ̀ àwọn àjọ̀dọ̀ náà àwọn ta'ala gbogbo wa pátá tọ́lá ọba kó fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà àti àlékún ìmánì rahmatika ya àkànnà mi ní ìtẹ̀síwájú lórí àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ìdílé mùsùlùmí báwo la ti gbé kalẹ̀ àwọn èyí tá a ti ṣe sẹ́yìn àwọn nǹkan wo ló ń bùkátà àtúnṣe àyẹ̀wò lórí ìtàwọn ọmọ ọ̀nà ọmọ wa àwọn tí wọ́n ti àwọn ìlànà wo ni ìlànà tí a bọ̀ tí mọ̀lẹ́bí tí ó fi dàbí ọgbà ààyè téèyàn ti ṣiṣẹ́ àjọmọ̀ ṣe àwọn kan yìí wọn ni àwọn kan tí ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ yìí àwọn kan tí ó tóbi lẹ́yìn ẹ̀ ó sì sọ wọn ní ìdílé aláyọ̀ gbogbo ìdílé tó lọ́rùn bá ti ní kí ayọ̀ wà ń bẹ̀ mọ̀jẹ̀ tó kíkó kẹrin mọ̀jẹ̀ tó gbogbo ń ó ti jókòó ti ń darú kùdù sókè ní dá sílẹ̀ nílẹ̀ ọlọ́run ọba bá wa fún wọn ní kápá láti borí èdè ṣèǹtọ́rùn rahmatikaya alhamdulilayi nígbà lẹ́kọ̀ọ́ tí ó lọ a sọ nípa ìdájọ́ Islam lérí ìrànfẹ́ àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí àti àwọn ìdájọ́ eléyìí tí ó rọ̀ wọn ní èdè níbi ìdílé láì tààrà a tún sún síwájú díẹ̀ gẹ́gẹ́ bí ìlànà à ń tọ̀ nínú àwọn àkọọ́lẹ̀ àwọn àkọ́ ẹ̀sìn àwọn tí wọ́n ti lọ nínú wọn tí wọ́n ń fún wa tí wọ́n ń ṣí wa létí pẹ̀lú àwọn àkọọ́lẹ̀ ọ̀rọ̀ lówó iyebíye wọn. bí ẹ bá wà Quran dada èyí ó rí wípé ìdílé Allah subhanahu wa ta'ala ó sọ àwọn ìtàn kọ̀ọ̀kan tó bá ṣe pẹ̀lú àwọn ìdílé nínú àwọn ìtàn tí ẹ̀sìn Islam tí ò fọwọ́ kékeré mú òun náà lè tàbí wà Musa alayhi salatu wassalam ẹ rí mọ̀ wípé lẹ́yìn nínú àwọn ànábì ọlọ́run títà wọ́n pọ̀ jù náà kùrọ̀ áàd àbí Musa jẹ́ kan bẹ́ẹ̀ ìtàn ní Musa pọ̀ nínú àkùrọ̀ áàd tó bá lọ báyìí tó ti padà wá tó bá tó lọ báyìí tó ti padà wá nítorí pé ẹ̀kọ́ ó ń bẹ nínú sẹ̀mí ayé tàbí ìlọ́hìn Musa alayhi salatu wassalam wa ala nabiyina nínú àwọn ìtàwọn afọ àmújáde nínú tọ̀jú sáyà náà bí mo sá sọ̀tọ̀ sára ó ní àwọn ìkẹ̀kẹ́ tó ní bá ṣe pẹ̀lú ìdílé arábìnrin Musa alayhi salatu wassalam ní suratu al-Qasas Allah subhanahu wa ta'ala ó sọ àwọn ìrìn àjò kan tí arábìnrin Musa rìn fún wa nínú àwọn ìrìn àjò yẹn ó ń bẹ ń bẹ wípé àsìkò kan ń bẹ tó jẹ́ wípé bàtí ń lọ tó rìn rìn rìn rìn rìn rìn rìn ó débì kan ọ̀rẹ́ oníkùn òsì mi ìgbà tó sinmi àwọn aráàlú yẹn kó rí àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n ń pọn omi ibi tó ti ń pọn mi yìí èèmọ̀ tó wá pọ́n ti pé ògidì àwọn tó wà níbi tó ti ń pọn mi yẹn ọkùnrin ni wọ́n yàtọ̀ sí àwọn obìnrin méjì nìkan tí wọ́n ń bẹ láàrin wọn àwọn obìnrin méjì tí wọ́n bẹ láàrin wọn yìí nílé ìmọ̀tá mi musa àti sẹ́tọ̀ sàlámù tó ní wípé àwọn obìnrin méjì yẹn náà wọ́n ta kété sí àwọn ọkùnrin tó pọ̀ láti rẹ́rẹ́ tí wọ́n bẹ nílò wọn lú mọ́ wọn gẹ́gẹ́ bí ó ṣe gbajúmọ̀ láwùjọ tiwa lẹ́nu tó jẹ́ wípé obìnrin àtọkùnrin kò fẹ́ sí yàtọ̀ wọn ẹ bá jọ wà ní bus stop ní ìsìlẹ̀ wà fẹ́ du ọkọ̀ wọn àtọkùnrin ò bá dúró dáadáa kọ́ obìnrin ṣe kí ni o obìnrin ò gbèsò nítorí pé nǹkan tí wọ́n ń jẹ́ kóbìnrin kó máa sásẹ́yìn òun náà ni ìtìjú kìíní yẹn ó ti kúrò lórí mi àbúkà sọ pé ó ti ń ká lẹ̀ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìdáàlà mùtàsítáhì fásitì àmàṣe ló jẹ́ pé ntẹ́ ntí ẹ̀ lè rò pé èèyàn lè ṣe ẹ̀yìn àwọn èèyàn sì ṣe torí pé ìtìjú òṣèkí ni o kò sí láwùjọ so nígbà náà nǹkan wà bó ti yẹ kó wà àwọn obìnrin yẹn lódodo àwọn náà kú káàtà sómi táwọn yẹn ń gbọ́n bọ̀tù wọn kàkìtì anábì wa Musa alayhi salatu wassalam ó wá súnmọ́ àwọn obìnrin torípé nǹkan yẹn nǹkan tó jẹ́ ìmọ̀ nìkan àwọn ọkùnrin ló pọ̀ yìí ó sì jẹ́ pé ìwọ ògédé ẹ̀yìn méjì ẹnìkan ilẹ̀ ń bẹ nídìí àwọn obìnrin yẹn wá sọ in tó tì wọ́n jáde tó fi jẹ́ pé àwọn lábùkátà láti wá sí ìdí odò yẹn wọ́n sọ fún àwọn ọmọ ìsàn wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé a lè súnmọ́ bí odò títí tó fi jẹ́ pé àwọn ẹni tó ń bẹ níbi odò wọ́n ṣe kí ni ó bù sí wọ́n kúrà ẹ̀rí pé nínú ẹ̀kọ́ yáyì onígbè obìnrin obìnrin kì í wọ̀ sọ́sọ́ sẹ́wọ̀n tí wọ́n wọ̀ sọ́sọ́ sẹ́yìn ọmọ sí mọ́tò mọ́ sọ̀sọ́ tó máa lè mọ́ sọ̀sọ́ ẹni pé èrò pọ̀ ń bì kan obìnrin máa ń ní tí ìjù kò ní máa tó gbà kò sí ẹ̀ka ìbílẹ̀ mo lè gba àwọn ọkọ̀ dáa kí ló kẹ̀mí kí ló rẹ̀ ní òráyè ìbílẹ̀ kan náà ìṣúná adam ìṣúná adam wọ́n ní àní mọ omi títí táwọn èèyàn tó wà níbi obìnrin tí wọ́n fi kùrà ìdí ni pé wọ́n àbúrò ṣe ìkùnkùn ní tó wulẹ̀ gbé wọn jáde nípìnlẹ̀ kò yẹ ká wulẹ̀ bọ́ta ìmúdọ̀ ẹ̀ká wà ní inú ilé àwọn ọkùnrin wa náà ló yẹ kẹsẹ̀ kí ni o kí wọ́n wá pọ̀ mí gẹ́gẹ́ bá àwọn ọkùnrin òkú mo rí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà ṣùgbọ́n bàbá wa tó jẹ́ pé òun náà ló ní wá àgbẹ̀ ó ti di arúgbó kùjọ́kùjọ́ yàní ìdí kó jẹ́ arúgbó kùjọ́kùjọ́ yẹn tí ò láǹfààní àti sọ pé òun á pọn omi fúnra rẹ̀ ló ti àwọn ọkùnrin jáde àwọn afáàdékà gbókẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ pé àwọn obìnrin yìí wọ́n sọ in tó bí jíjáde ní wọn fún àdúgbò musa aláwọ̀sára àdúgbò musa aláwọ̀sára ó jẹ́ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ jẹ́ àkọ́kọ́ gbọ́ yé pé àrà ọ́sùn òfin nìsa ìpìlẹ̀ nípa àwọn obìnrin pé kẹmọ̀ wà lólé ìpìlẹ̀ nípa àwọn obìnrin olùdáwà wà lólé ẹ̀ka wá bèrè pé ṣe bí ayé ànábì musa nìyẹn tẹ̀gbọ́n yẹn sọ bẹ́ẹ̀ ṣẹ̀rí àti ànábì musa nìyẹn ṣẹ̀rí àgbà tiwọn òní pé àwọn àwọn obìnrin o ìdúró ló máa ń wà ṣùgbọ́n tí làlórí bá dé bí làlórí pé bàbá wọn jẹ́ arúgbó kùjọkùjọ ló súnmọ́ jáde a sọ pé orí sọ ṣùgbọ́n ní ṣẹ̀rí àwọn tó ti lọ ṣáájú wa ṣẹ̀rí àwọn tó ti kíni o tó ti lọ ṣáájú wa ṣẹ̀rí àtiwa náà ni lókùnrin gbà tí a bá tí ì rí nǹkan tó fagilé lọ́dọ̀ wa ìgbóòórùn ṣẹ̀rí àwọn tó ti lọ in tí ò dá ń bẹ̀ ṣe náà wá sí kí ni o ọba ni wọ́n gidi ilé ọ̀dà ilé ọ̀dà ilé ọ̀dà ilé ọ̀dà tabari nìkan lọ́dọ̀ òun náà nǹkan tí ó jẹ́ pé àwọn nǹkan tí islam sọ tí islam tó mú tó kà fún wa nínú ìtàn wọn tí ò bá ti gbẹnu àtẹnu nǹkan yẹn a jẹ́ pé dáadáa sẹ́kù sí nǹkan yẹn òde ẹlẹ́ẹ̀kejì wa ni pé nínú ìṣẹ̀lẹ̀ àti wájú ẹgbẹ́ wọn á rè ọlọ́run ní ìdí sọ gbangba gbangba fáwọn obìnrin pé wà kọ́rin náà fi ìbò yóò ti kún náà kọ́ra àtàbàrọ́jì náà tabarruj al-jahiliyyati al-ula ọlọ́run ní ẹ̀yìn obe ẹ̀mọ̀dún lè yìí ni èèyàn kọ́ lè fi tà lọ. àrùbí wa musa sọ̀tọ̀ sara gbà tó rí nǹkan yẹn táwọn obìnrin yẹn sọ wá fún pé tọ̀ a lè pọnmi táwọn ènìyàn fi lọ o ìdí tó gbé àgbà lórí ló tì á bọ́ta àbí musa bọ́ bẹ́ẹ̀ ọba àwọn ọmọbìnrin yẹn ó bá wọn pọnmi. ọ̀tọ́ bá wọn pọnmi tán lálàáfíà ọ̀padà síbi tí ó ti ń rẹjú ó jókòó ó fẹ̀yìntì ó ṣe àdúrà pẹ̀lú ọ̀bì ní lè má àǹzàkà ìlẹ́yà nǹkan ìrè pàkì ó ní wọ ọlọ́run ọba o gbogbo tí bá ń jẹ́ dáadáa tí wọ́n náà máa ń sọ kalẹ̀ aláìní ni mo jẹ́ sí nǹkan yẹn ọ̀rọ̀ àbí àràbí àdúrà tí àràbí ànábì Ayub aláìsàdọ̀ sàbó ṣe pé láàbìnrin ní àmọ̀rùn kàtì Ayuba sẹ́nu ìta tó ti ṣe fún ó tún lé tata tata oní gold wọ́n gbàtà rà níbi àyíkú yá tán tọ́lọ̀ sí gbogbo nǹkan fún tán tọ́lọ̀ dá gbogbo àkólọ padà wọ́n ní oní gold ọba tó fẹ́ bù ó fẹ́ bù tata ẹ̀ tata oní gold tata jẹ́ gold ah yóò kí ló tún kù tó àwọn ah, ìwọ̀n náà bá kò sí ìrọ̀rọ̀ kúrò níbi kí ni o níbi ìkẹrẹ agọ̀ ní fún èèyàn kí àwọn sọ pé ah ìtọ́lọ́run jẹ́ ti ṣètò a ah, máa tún bèèrè kí ni àlékún orí àlékún orí àlékún orí ọwọ́ ọmọ sùpáàmù ọmọ náà torí pé ẹni tí nǹkan bá máa ń sú àbí tí nǹkan máa ń tán lọ́wọ́ rẹ̀ èèyàn bíi wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa ilé rẹ̀ rò pé à ẹ̀wò ẹ̀wọ́ ń tẹ́ ìjà fún mi náà lé nínú kò sì ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala sàhárà wọn láì wọn náà ọba tó tẹ́wọ́ bá rí yàtọ̀ sọ̀tọ̀ táàrí òfin kó akẹ́kọ̀ọ́ yà ọba tó tẹ ọwọ́ rẹ̀ jẹ́ pé náà kó wá ṣe wúni subhanahu wa ta'ala àmọ́ dúpẹ́ ètò ṣe àmọ́ abẹ́rẹ́ kí ni o àlékún orí ẹ̀wọ̀ Allah subhanahu wa ta'ala. Ànábì wa Musa alayhi salatu wa salam ó lọ jókòó ó sọ fún rabbi inni ma anzalta ilayya min khayrin faqir. àwọn ọmọbìnrin ìdílé wọn nígbà tí wọ́n délé àbákanáà àwọn onímọ̀ tafsir wọ́n ní dídélé wọn yẹn ó yá sí al-mu'tad tí wọ́n ti bá sábà tẹ̀gbọ́n ní ìsìnkáwé pé yẹn lòdò odò kọjá gbogbo àdúgbò ní ti ń pa èyàn ó wà dúró tó gbára lórí pọ̀n tẹ́lẹ̀ pé yẹn ó pẹ́ jẹ ṣùgbọ́n níjọ́ náà dídé wọn ó ṣe kí ni o ọjà ara nígbà tí wọ́n dọ́dọ̀ bàbá wọn bàbá wọn béèrè pé lílọ dídé yín lónìí ọfẹ yá o ó yàtọ̀ sí ti tàtẹ̀yìn wa o wọ́n sọ fún yín pé ẹnìkan ìlàrí o tó sábà wa tó sì bá pọn omi yẹn wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwọn àti ẹ̀ wọ́n ṣàlàyé rẹ̀ fún bàbá wọn ọdún sọ rẹ̀ ẹni rí oná ẹni bàbá wọn àwọn mìíràn sọ pé àwọn ẹgbẹ̀rún nígbà tó sábà ẹni rí ni. kọ́yì nígbà tó gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ kan tún mẹ́mẹ́ fún wa tá a jẹ́ tí mo bímọ o wípé ọmọ obìnrin àkíyèsí tí wọ́n gbúdọ̀ pọ̀ tó bá lápòjú ní ìsìn àkókò mẹ́ta ní máa délé ọba nílá àkókò mẹ́rin tọ́kì ẹ gbọ́dọ̀ fojúfò ìṣọ́bí kẹ̀ẹ́nà o ìfojúfò ní wípé ẹgbẹ́rún lè bèrè pé kí ló sọ aago mẹ́ta di àkókò mẹ́rin ara ẹ̀kọ́ ta fún ìtọ́ ìlú ìlú adébí adébí àbátá yìí ó ó bí a ó tó kẹ́fì pé a lílọ lílé yìí bá tọ̀ sí àbátá àti pàṣẹ àwọn sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀kẹ́ la rí báyìí báyìí báyìí báyìí èlò sí àmọ́ ẹ wá wò pé pẹ̀lú tẹfì ròyìn olóba yẹn pẹ̀lú bẹ́ẹ̀ ni kò sì báyìí sọ kankan sàkáláyè káláyè sí ni tí ẹ máa yẹ pè yóò ti gba nọ́mbà káláyè sí ni pé òun pé òun ṣe pé àwọn rí ẹnìkan tí wọ́n sàdẹ́t lójúgbó ó sì pé mùsùlùmí ni ẹ bí ó ráwọ̀ islam lára rẹ̀ ọba rẹ̀ ẹ̀ Facebook lórí ìfẹ́ lórí àwọn social media platforms àwọn èèyàn jọ àwọn èèyàn wà lórí group WhatsApp groups yóò sì trace nọ́mbà obìnrin jáde ń bẹ̀ ó sọ nípa sọ̀rọ̀ ìrọ̀lẹ́ àbúrò gbọ́ jẹ̀mọ́ ẹ̀ dànù sékèrí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n rí ẹ̀tìgbọ́n náà ẹ̀tìgbọ́n náà ń sẹ̀rẹ̀ so àwọn yóò lọ trace nọ́mbà tó kọ́ dà lórí ìdílé permutate kò mọ nọ́mbà yẹn ò kẹsì bọ́ọ̀mù bẹ́ẹ̀ ọkọ̀ máa wí jẹ́ try it ìsàwọn àlekùn wọ́n ti sáwọn àlekùn rẹ̀ tó wá ti pé ọkùnrin sì ní ọkùnrin sáwọn ará ìhè obìnrin náà sì náà rẹ̀ rẹ̀ kó náà àlàáfíà rẹ̀ yóò bá ní ọ̀sán ló bá fẹ́ láti lè sọ ọ́ nínú ọmọ sẹ́yìn tó sọ̀rọ̀ tó sì parí lóde tó sábà àwọn ẹ̀yà wa ní kò sọ̀rọ̀ náà lóde tó yẹ ìkan nínú ẹ̀yà ọmọbìnrin ẹ̀ lọ sílẹ̀ ọ̀rọ̀ ìbáyìí tàbí ìwà musa bàbá ìbọ́là balẹ̀ ìṣe dáadáa tí àdúgbò amúsà ní sàlátà sàlám tó ṣe sáwọn ọmọbìnrin rẹ̀ àti ìláfọ̀kàntán rẹ̀ tí ò fa burú kankan bó ti wulẹ̀ ó máa òfìsẹ̀ wọn. bàbá yẹn wá ní kí wọ́n pàdé lábẹ́ musa wa. kọ́ra ìní orídò àánú kí ha ká kéde da ìbìlẹ̀ tẹ́yìn náà tẹ́yìn. ó ní wọ́n arákùnrin àwọn ọmọbìnrin mi délé wọn lóyìn tó dáwọ́ kò sí ẹ̀pù wọn láti pọ̀ mi. mo ti wá pinnu wípé mo fẹ́ fi kan nínú àwọn ọmọbìnrin méjèèjì mi fẹ́ fi fún ọ. ẹni tó ẹ̀pù wọn tó wá wọn pọ̀ mi tó lámọ̀ náà bàbá ìwà ni mo ti pinnu pé mo fẹ́ fi kan nínú àwọn ọmọ méjèèjì mi fẹ́ fi fún ọ. ẹ̀fọ́ àkọ́kọ́ ta fẹ́ búrọ́dì yìí òun náà ni ìlẹ́tọ̀ ardu rọ́jùl ìbìnátàwù alárọ́jùl asọ̀rẹ̀ ìlẹ́tọ̀ kí ọkùnrin bàbá kó máa fi ọmọ rẹ̀ obìnrin kó máa fi wẹ́lọ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin tí a bá jẹ́ ẹni rẹ̀ ìlànà yìí ìlànà tipẹ́tipẹ́ ayé àwọn ànábì ọlọ́run alayhi salatu wassalam ó ní pé ọkùnrin bàbá kó máa fi ọmọ rẹ̀ obìnrin kó fi mọ́ wẹ́lọ̀ lọ́nà tó dàtà ní lọ́dún àwọn ọkùnrin tí a jẹ́ ẹ̀yìnlẹ̀ ẹ̀yìn rí pé ìlànà yìí ìlànà tó ti kú ni ṣùgbọ́n ìlànà àwọn ẹni àṣáájú ti pẹ́tipẹ́ àrẹ́bíwá Musa ṣètò sàlám bàbá yìí àgbàlagbà ni sẹ́ẹ̀bí àgbàlagbà lóye àgbàlagbà sì mọ wọ́n ní pé sàkún ní kí ni o ìlàgbà wò àgbà máa ń wo sàkún ẹni tẹ́ ló ṣerú nǹkan ẹ̀ ah ó súnmọ́ kó díẹ̀ dára bàbá wa ni pé ilé orí ìlànà òkè haka ìhàdá ìbìlẹ̀tẹ́yìn ìlàtẹ́yìn ó ní mo fẹ́ fi kan nínú àwọn ọmọbìnrin mi bẹ̀mí fún ẹnìkan tó sọ pé ṣẹ̀dá àwọn tó ṣe kí ni o ó ti lọ ní gẹ́bí tá a sọ nípa kíni nípa ìmọ̀jókòó lé wọn àsìkò àṣẹ yìí pé ṣẹ̀rí àwọn tó ti lọ ṣẹ́rù ọmọ nǹkan bìlànà ṣẹ̀rí àwọn tó ti lọ ṣẹ́rù ńláàzìmù lánà òun náà ṣẹ̀rí àná ni ìlànà tá a lè tọ̀ ni hátà yẹ̀dúnlá dẹ̀líl alàrùtìfà tí a fi rí ẹ̀rí pé kí ní ẹ̀sẹ̀ kí ni o kò ti kúrò lẹ̀. tábà wá wo àdóbẹ̀ àtúpàrà mọ̀ sí ìtàn bí musa tó dẹ́pẹ́ ẹ̀kọ́ ńlá méjì àfẹsùpá pọ̀ lónìí kálíbà mọ́ mú fast. bàbá yìí ṣe báwọn ó ṣe arúgbó ọmọ rẹ̀ obìnrin sí ọ̀dọ̀ ẹni rẹ̀ lẹ́yìn níbi wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àrùn sálàmù kọ́ ìjẹ́ ìṣesí yẹn ìjẹ́ ẹ̀sìn ìwà náà ìjókòó ìbẹ̀rù. àfọwọ́ abdullahi ibn umar radiyallahu ta'ala anhuma wa ardahuma ó ní anna umar ibn khattab radiyallahu anhu hina ta'ayyamat hafsatu bint umar min khunais ibn hudafa as-sahmi wa kana min ashabi rasulillah sallallahu alaihi wasallam mata shahidan Umar ibn Khattab sàábí ẹlẹ́ẹ̀kejì àmì ìmọ̀lẹ́ mi abúlé ọmọ rẹ̀ ní pé ìgbà tí Hafsa tó jẹ́ òtú rẹ̀ àti òun tó di ogbó Hafsa tó jẹ́ ọmọ Umar tó jẹ́ àǹtí abúlé ibn Umar ó di ogbó kí ló sọ dogbo ní pé Hunais tó jẹ́ ọkọ rẹ̀ ó lọ sí ogun Badri wọ́n sì pa ọkọ̀ ṣẹ̀yìn ní ògìlẹ̀ ogun ní ogun badr khunais ibn khudafa ó ní qala umar bàtúṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tó kú tó ti káàdì láyé ẹni yẹn ó wà láwọn tọlọgbọn bàdìrì bàtó láti bàdìrì ààrẹ ìlú wàhálà bàdìrì náà ló gbé lọ lọba lọ do òkú sí bàdìrì gẹ́gẹ́ bí dat ṣùgbọ́n ààrẹ ẹbí kẹyẹ gbọgbẹ bọọlù àtògùn iná ló gbé wà bàdìrì náà lọba jáde láyé ó ní umaru bá tó wá rí bá pé afso lọkọ mọ umaru wá lọ sọ́dọ̀ Uthman bin Affan ó ní fa'aradtu alayhi Hafsa òun bá lọ fi Hafsa tó jẹ́ ọmọ òun òun lọ fi lọ Uthman sábẹ́ ẹlẹ́kẹta faqultu mo ní in shi'ta ankahtuka Hafsa bint Umar Umar ní mo ní ìrẹ Uthman tó bá wù ọ́ ìfi ọmọ mi Hafsa ọmọ mi ìdí fún ọ Usman ní kọ́lá sa andur fi amri òfin ní màmá rò ó pàṣẹkì màmá rò ó ó ní falabistu layaliya faqala qad bada li an la atazawwaj yawmi hadha ọjọ́ bíi díẹ̀ ó borí ìṣẹ̀lẹ̀ yẹn ọsọ fún mọ̀rọ̀ ló ní ọ̀rẹ́ mi mọ̀rọ̀ ọ̀rẹ́ pé mo ti wò dáadáa ìyìn ló tún mo lè fẹ́yàwó lásìkò yìí ẹgbẹ́ wo àwọn sàhábà ìfọ́nàdà àlẹ́ yìí umaru ó lọ fi ọmọ rẹ̀ kí n lókọ ọmọ rẹ̀ hafsọ ó lọ fi lọ usman bó lọ̀rọ̀ bó lọ̀rọ̀ hafsọ bọba ló ọba ní ìfìfọ́ o usman náà ó ní màá mọ̀ ọ̀rọ̀ àtẹ́pẹ́ lọ́ra yára gbọ́rọ̀ sí kí lọ́ra fèsì wọ́n kì í fi lọ sáà ìṣàlà ìṣàlà ìṣàlà ó ní pílà fúnlẹ̀ ayé ẹ̀ tẹ́lẹ̀ so àwọn abẹ́rẹ́ lè fa ó lè ṣe àlàmà á sí kí ni andrew fi amri máa lọ wo tẹ̀tì bá ti wípé ah ṣe ṣókè ní ẹlẹ́ ṣó lè lọ bàbá dàbí bí ọjọ́ díẹ̀ ó ní kí ni o ó ní wo ọ̀rẹ́ mi ó márù ó ní bínú kọ̀ọ̀kan ìyàwó ní àsìkò yìí kọ̀dìbádàálí àlà àtàzáwájá ìyàwó mi hàdà lásìkò yìí tó fojú ọ̀sẹ̀ wípé ẹ̀ má kọ́lá ọmọ ọmọ mi kò sí wa ọba tó ń bá dé lọ. fàlàkìtù àbàbákiri òun bá tó lọ pàdé àbúbákiri fàkútù òun sọ fún àbúbákiri pé àbúbákiri nínú òtún wọn bàtà bákìtà ló lóore jù àbákiri ọlọ́wọ́ bákìtà bákìrì àìmọ́ o èṣí tó bá wù àǹká tó ka Hafsa bint Umar máa fi Hafsa ọmọ mi ìfìfọ́ fàṣọ́mọ̀tà àbúbákiri falam yarji ilayya shay'an àbúbákiri ó ti ẹ̀ gbọ́ ó kàn dákẹ́ ni òun ò tiẹ̀ mẹ́sì wá bí tání. ẹ máa wo ẹ̀kọ́ mẹ́rin ṣé ẹ rí nǹkan tẹ́ bá ń ṣe ní ẹ̀sìn wọ́n yàtọ̀ sí nǹkan máa ń fọ́ọ̀sì yẹn ṣe tàbí ẹ̀ kàn ń ṣe pé àní àṣì àṣọ. Umaru tó ń ṣe tó ṣe ẹ̀sìn ló ń ṣe kí ló ń ṣe o ẹ̀sìn torí pé káríkì ẹ̀sẹ̀sìn ni ọ̀yà kójú ti ti pé ah, èho mi ẹ̀ mo mọ̀ sàṣìyàn fún mi pé ah, èrú mi mo sàá fi sí kí ni o mo máa ń fọmọ ọmọ rẹ̀ ní o mo wá fi lọ ṣe ṣe ṣe ó wá Usman wá sọ mímí pé òun ò tí òun ò gbogbo ń parí nísìn ṣe irú kí nìyẹn kò ṣe bẹ́ẹ̀ torí pé nǹkan ti ń ṣe ojúṣe ló ń ṣe lórí ọmọ rẹ̀ ẹ̀sìn lẹ́nu ìlànà tá a tẹ̀lé kò sí ṣùgbọ́n àlà tó yẹ pé láwùjọ tí wá ń sìn àti rí bí ìlànà tí ò ṣe kí ni o tó ti gbó tó ti pẹ́ lójú wá fi ń kan ọ̀pọ̀lọpọ̀ wàhálà lásìkò wa abákìrì pàṣọ́mọ̀ta òun ò tẹ̀sùn kankan wà lábẹ́rẹ́ jì láyà ṣe kó tí ẹ fi kẹ́kọ̀ọ́ dáìsì padà sọ́dọ̀ mi fàkúntù àlẹ́yẹ àwùjára mi ní ara Uthman ó ní á ah, inú bí mi ẹ̀kẹ́ ìgbà mi ọ̀rọ̀ sẹ̀lẹ̀ dé olólùfẹ́ yẹn inú sì máa inú yẹn máa gbóná kò ní sẹ́ kí ni o kò ní sẹ́ sọ ó ní ah, inú mi ń ru ẹ̀hẹ́ ìwà tí ẹ kí ni inú mi ń ru sí síta Abubakar ju Uthman tí mo sọ fi lọ tó lóhùn tí ẹ̀ fi náà lọ kò tẹ́ mi lọ́rùn pé àti ẹ̀gbẹ́ ilé tó lóhùn sílẹ̀ yàwó ètò àṣọ tó ṣe kí ni o tó sọ̀rọ̀ nǹkan ó ní kò sí wàhálà falabi sùlà yà rẹ̀ mo sábà bá àwọn fáwọn ọjọ́ díẹ̀ tó mọ̀ kọ́kọ́ bá ha rasulullah sallallahu alaihi wasallam fa ankahtuha ìyá kọ̀pẹ́ ilé ànábì bá rẹ̀hun níṣẹ́ wá sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba rẹ̀hun níṣẹ́ wá sọ́dọ̀ sallallahu alaihi sọ́dọ̀ ọmọdé pé hafsọ yẹ kó fẹ́ fẹ́ umaru bá fi hafsọ fún anabi sallallahu alaihi wasallam nínú kí hafsọ fẹ́ abubakar àti usman àti anabi alólóró jù kò tẹ̀sí kọ̀ bíà sallallahu alaihi wasallam ṣùgbọ́n ojúṣe bàbá ní kíni sẹ́ńtẹ̀ ẹ máa wo ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn sàhárà fàlákìyà ni abubakar sẹ̀gbọ́n òkùnkùn ojú òtútù padà tó rárí àbí ìwọ la fọmọ wa lọ tó ṣe kí ni sẹ̀gbọ́n nínú kẹ̀kẹ́ tó wá tẹ́lẹ̀ ní sí so rárí ibi tó láǹdì sí ó tún ṣe àánàkùn láàfún ni abẹ́ẹ̀kọ́ ni so bí ó ṣe rí nìyẹn àwùmọ́rù àbí Usman yóò sàpẹ́ ìyàwó ta nílé ìyàwó alẹ́ sọ̀tàṣọ̀ ó ti di yá àwọn ìyàwó alẹ́ sọ̀tàṣọ̀ ìyá wa ni wọ́n jẹ́ ó ní falakiya ní abubakar ó ní ẹ̀kọ́ abubakar bá pàdé mi fàkọ́ọ̀lá ó wá ní ọ̀rẹ́ wa ó mẹ́rin wá. la'allaka wajadta alayya hina aradta alayya hafsa falam arji ilayk mo mọ̀ pé inú rẹ̀ ọmọ ẹrù sí mi báwo nígbà tó o fi hafsa lọ mi tí n ṣe kí ni o tí n tiẹ̀ fèsì padà fọ́ kóòtù náà àwọn sàbẹ̀ oh, these guys bẹ́ẹ̀ ni o ṣe lábẹ́ inú mi ò sí ọ ah, ni qala fa innahu lam yamna'ni an abdi ilayka fi ma'rad illa anni qad alimtu anna rasulullah sallallahu alaihi wasallam qad dhakaraha falam akun ufshi ya sirru rasulillah sallallahu alaihi wasallam abakin na mo mọ̀ pé inú ọmọ ru inú ọmọ ru mi ṣùgbọ́n tó ni pé kò sí nǹkan tí ò jẹ́ ń fèsì fọ ju wípé mo mọ̀ wípé àdàmù sàlá sàlá sọ ọ̀rọ̀ yẹn létí mi rí tẹ̀pẹ́ ọ̀rẹ́ méjì alájọsọ méjì tó máa jọ wà ní kọ̀rọ̀ ọ̀rọ̀ lè sọ̀rọ̀ pé ó ah, sì nífẹ̀ẹ́ ọmọ òun ó ní wọ́n ti bọ́ta ó ní àbábí àbábí ti sọ̀rọ̀ hamsọ̀ ní etí mi rí mọ́ gbọ́ nígbà tó ti sọ̀rọ̀ hamsọ̀ rí tí mo sọ fún ọ wípé mi ì ṣe ní táìmù tí wọn tó fi lọ mí yẹn tó bá bẹ̀rẹ̀ pé kí ni dì í nífẹ̀ẹ́ kó jẹ́ pé mi ń tu àṣírí ànábì ẹ̀kọ́ ẹ̀kọ́ yáyì láàrin sọ̀hábà àti oṣù ọlọ́run sallallahu alaihi wa sallam ó ní wàláwò tààrọ̀ kàá lákọ̀ọ́bí tó hà ìmọ̀ ìṣẹ̀lẹ̀ náà o àbábìnrin kálánà bí ò padà fẹ́ ni owó ìbílẹ̀ mi làkọ̀bí tó hà làwùtárọ̀ kàhàrọ̀ sún kálánà bí fílẹ̀ pé òun ò fẹ́ à mo lè fẹ́ ṣùgbọ́n táwọn tó fi ń lọ mí yẹn à kọ́bà mo ti ní opportunities information kan nínú in-house kìíní lọ́dọ̀ ànábì yìí pé ànábì sọ̀rọ̀ àhàfà ajẹ́ pé ẹ̀kọ́ tó mẹ́rẹ̀ẹ́ta lè fara sí pé ní àwùjọ tá a bá wà láwùjọ àwọn èèyàn kan máa ń ní àǹfààní sí information bóyá àwọn tó jẹ́ lórí láwùjọ àwọn tó súnmọ́ bóyá pa wọn bóyá wọléwọ̀de wọn bóyá kan ó lè ní àwọn information kan kì í ṣe pé information lọ́wọ́ àti káà ẹ mọ́ wọrí ẹ ẹ̀rẹ́ ẹ̀dẹ́ gbúrọ̀ yàrá àdúgbò yìí nìsí karùn-ún àrùn àrùn ọ̀sẹ̀ wọn ò ní ọmọ ẹtú wọn ò ní ọmọ ẹtú adẹ́kùn yẹn kódà ò ní sọ táwọn yóò fún mọ ní ṣòro bẹ́ẹ̀ táwọn yóò fún mọ fúnra mọ àbí àbí kó mọ sọ pé táwọn yóò fún mọ bèbè àdúró lẹ́kọ̀ọ́ yé wa tó ń sọ o abákìrì kí ló ṣe sọ ọmọ ìgbà àtòkùn ni o àtòfà ni o kọ bálọ́mọ̀rù sọ pé ẹ ẹnìkan sọ ẹ ẹ afsọ ẹ owó èmi náà tí ì bá ṣe pé kásámọ́dákẹ́ náà ah, ṣe pé káwọn yóò lè gé àá kí ló ṣẹlẹ̀ yóò bèèrè kò dákẹ́ so ìtàfẹ́rùn ní hadithi ni wípé Umaru tó jẹ́ bàbá Hafsa fúnra ara rẹ̀ ní wáta ẹni rẹ̀ tó ṣe gíní ìlànà àwọn sàhábà ni ìlànà iná ni bàbá táwọn sọ yìí tó ṣe fún àrẹ́gbẹ̀wá kí ni o ẹ̀yà ajá dá ìlànà yẹn padà nínú lára òkúkú táwọn ọmọ wa tá a jẹ wọn ọ̀dọ́ padà débẹ̀ lórí àwọn fúdọ̀ tá a máa bọ̀ lára àwọn ẹ̀tọ́ tá a jẹ àwọn ọmọ wa á nù ìsàwùgbéjà ni ò ní wípé kí wọ́n sọ pé fáńkì hul àyàmẹ́ mi ń kún ọlọ́ọ̀ni ẹ fi ẹ fẹ́ yàwó fáwọn ọkùnrin ẹ fẹ́ àwọn obìnrin nínú àwọn ọmọ obìnrin yìí ẹ fi fún bẹ́ẹ̀ lẹ́rú náà so ojúṣe wa ó ní ká fi àwọn tí ń bẹ àkàtà wa lọ́kọ̀ọ́ àwọn sọ pé ìdá àtàkùn kún mọ́ntàrúdọ́wọ́nà dìnáwó wọ̀kọ́lùkọ́hù fọ́sẹ̀lójú tí wọ́n bá wá báyìí ẹ̀yin tani ẹ̀yin bàbá yìí ẹni tí ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀sìn rẹ̀ àti ìwà rẹ̀ fọ́sẹ̀lójú ẹ̀fún ọlọ ẹ̀fún ọmọ fún náà bẹ́ẹ̀ni tí ẹni tí ẹ̀sìn rẹ̀ àtìdọ́mọlúàbí ẹ̀ tọ́wọ́ abẹ́yìí dẹ́ jẹ́ bàbá yìí tẹ́rí pé á ah, bẹ́yìn ṣe wò ó á ah, ọmọdé àbílẹ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ọmọdé. ó mọ̀ sí pé àwa ní bàbá igi ọkùnrin àtàwọn tó wà ń kó bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní ojúṣe pé báyìí ló ṣe rẹ̀. eléyìí jẹ́ abala kan nínú àwọn ẹ̀kọ́. àwọn èèyàn béèrè pé ṣé obìnrin náà lè ṣe arúgbó ara rẹ̀ obìnrin àti mọ̀ bàbá igi olọ́mọ obìnrin lé ìgbẹ̀yìndẹ̀ lọ́mọ tó ti dàgbà ojúṣe yìí ni ẹ̀mọ̀ ẹ̀yìn ẹ̀mọ̀ ọ̀gá àfa àwọn onímọ̀ wá kírun déédéé ládùúgbò náà o bí abisẹ yìí náà gbá ah, ọkùnrin yìí wọ́n kírun ah, déédéé wọ́n bí sọ́tì àwọn bàbá wá sí jọ̀n wọ́n bí àfa sọ́tì ní àwọn ilé àwọn ìlú ti iṣẹ́ kí ló ń ṣe ọlọ́wọ́ pírẹ́ǹtì ni ọ̀sẹ̀ níléeṣẹ́ pírẹ́ǹtì ọ̀sán àti kírun dáadáa tó bá di ní ẹ̀yìn eh, àṣùgbà lọ́la ọ̀rẹ́ jù wọ́n láì náà wọ́n sì ṣe ọlọ́dẹ fà àbáríkà sí ọlọ́dẹ fà àbáríkà sí nítorí pé kí n tí àgbàlagbà ó wò ní ọjọ́ kan tọmọ ọmọ eke bá wò lọ́dún mẹ́wàá kò lè rí o nítorí pé ọmọ eke pápá jùlọ obì ìtòhùn ọmọ ẹ̀wò ọ̀tọ̀ níbi pa fẹ́ mú ọkọ̀ wálé sẹ́bẹ̀rẹ̀ abẹ́kọ̀ in tí ọba àgbàlagbà ọkùnrin ó sì máa wù ọ̀tọ̀ ẹni tó ti lóye tó nírìírí so ojúṣe wa òní tí wọ́n pè yẹn wá tó wá ṣe ọ̀là kò sí láìpẹ́ ojúṣe wa ni ká máa gáìdì wọn ọba ní tó stéèjì éèjì yẹn ká máa ṣe kí ni o ká máa gáìdì wọn pé ok báyìí láti máa rìn o tẹ́lẹ̀ kan bá bọ̀ kí nìkan jẹ́ kí n mọ̀ o máa bẹ̀rẹ̀ ẹnìkan sọ fún mi pé òun sọ fún àwọn obìnrin pé tẹ́nìbọ̀dì bá ti fẹ́ sọ pé ẹ̀rọ bá dìbò so tó máa ti wá rí ẹnìkan tó máa tẹ́nìkan wá ti wá mẹ́sẹ̀jì pé kọ́ni speak with my dad ẹni àgbà àyọ̀ dáàdì báwo àyọ̀ dáàdì báwo sílẹ̀ èmi fẹ́ wọ́n lọ sọ pé àmì àkọ́kọ́ kò sí bí ọ̀sùn àmì pé ò sí lọ́sì pé kó lè pè mí gẹ́rùn àmì kò sí lọ́sì so káàrí àwọn ọmọ wa káàrí wọn bá wọn kára kọta jẹ so eléyà abala kan abala kejì òní tí bàbá ìpadà sọ fún anábì wa Musa alayhi salatu wassalam ẹ̀rọ fẹ́ gbé alọ síbi nkẹ́lẹ́ kejì láfẹ́ mú náà ni ọ̀rọ̀ nípa maha tó ń fẹ́ káyọ̀ sùn àti mọ̀nà tá a gbà fẹ́ ara ẹ̀ sí èyí tó dáa jù ní àwọn tọ̀lé tó fọkàn balẹ̀ jù òní kó jẹ́ pé ìwọ bàbá kọ́ wá kí ni fọ́ọ̀mù rẹ ìwà ẹni rí ojúṣe rẹ kọ́dà kò sí tó mú kẹ́ ẹ ló ẹjọ́ sẹ́ mọ́ afákànmẹ́ àwọn ní àwọn ọmọ o ṣùgbọ́n ẹnìkan wà fẹ́ pé ìyàwó rẹ ti di méjì ṣùgbọ́n ẹni rí ẹjọ sọ́nà so ara ojúṣe wa ni o ti ní ṣe so àwọn ọ̀nà tí Islam là kalẹ̀ tí ọkàn wo fi máa balẹ̀ tí ọkàn wa tí ó fi máa balẹ̀ ìkan nínú ọ̀nà yẹn akala ṣe kò mí pé tí kò bá lọ bá nílẹ̀ pé ní ká kò mí pé bí a àti kò bá ti pè ní ká ṣùgbọ́n àwọn sọ pé ìlànà àwọn ẹni jọ̀ọ́ tí islam náà ṣe kí ni o tó sì fi ọwọ́ sí i bàbá yìí ní tọ̀ ìwọ musa ọmọ mi tó máa fẹ́ fún ọ yìí ẹ wá mọ ìwò islam o ṣé àgbẹ̀tẹ̀ pé bàbá àyàwó ló wá fi lọ ló wá fọmọ fún ọ òbí ìgbọ̀ wá sọ pé ah, àwọn kílẹ̀ mí ìgbẹ̀ fúnjẹ́ ẹ̀rọ ọmọ ojókòó ni ara o ò ní dáná ọ́ dáná o ó ní àlá à ń ta àdúrà ní fàmẹ́ẹ̀nì ìjà àyìn àti mẹ́ǹtà àṣírà fàmìlà àyìn ọmọ mi tí wọ́n fẹ́ fún ẹ̀ kì o ṣe rí Islam ṣẹ̀kúrú ṣe lè wò pé a ah, ṣẹ́fẹ́ tọmọ ọlọ́pọ̀ ní ṣẹ̀pẹ́ olówó sọ́kọlẹ̀ yẹn ah, àbáyàwó náà máa fi ọmọ rẹ̀ gbọ́dọ̀ rárá nǹkan tí ẹ̀rọ̀dẹ̀ àbáyàwó ṣe ń bẹ̀rẹ̀ ni pé òun ti dàgbà ó ní lùṣù òun ti mọ̀nà àgbàlagbà ni ó ti lóye ó ń mọ̀ pé bá ṣe wà yìí ìṣe àpọ̀lọpọ̀ àmọ̀ yìí bàbá wa ṣe eléyìí sọkọ eléyìí oníkansi eléyìí ọdún eléyìí àgbàlagbà lè mọ lọ́wọ́ pé ó kàjọ sọ̀rọ̀ ní o pé a wọ́n lè mọ̀ pé a sọ ṣé ọjọ́ kan ọjọ́ kan náà wọ́n sì jọ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ eléyìí o bẹ́ẹ̀ máa lóbìnrin mi lè eléyìí o olùdíyàwó gidi a kí wọ́n ọmọ kankan nílẹ̀ eléyìí o ní sábẹ́ amọ̀ kò lè tọ́jú ọmọ dáadáa ẹ ọmọ òkú kì ni wọ́n rí ìrírí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìrírí òye tí a wọn sọ pé òye làgbà máa ń wù ara òye náà ṣùgbọ́n èèyàn wàá túmọ̀ sí pé ọmọ yẹn wá di ọmọ pé wọ́n fi ṣe sàárà àkọ́kọ́ rẹ̀ ń wà tó bá ti rí bá wọn wà ṣẹ̀ṣẹ̀ padà sí àwọn ìlànà tá a máa ń tọ̀ láti fẹ́ra wa ìkan nínú ẹ̀ ni ọ̀rọ̀ àsọ̀dá tápẹ́ ní maharu maharu owó orí táwọn bá máa ń pè ní ilẹ̀ Yorùbá owó orí bàbá yìí ní ọmọ tí mo fẹ́ fọ ẹ̀ kì í ṣe pé ń fọ ọlọ́fẹ̀ẹ́ o àlá àǹtà àdúrà ní ìtàbàdí àkìtẹ̀ ọba ṣiṣẹ́ fún ọdún mẹ́jọ ọdún mélòó péré ọdún mẹ́jọ àbí ọlọ́ni bá rí o àbí musa padà sí tàbí musa o ẹ̀ṣọ́ tó sọ́la ṣe láti tàbí musa tàbí bẹ̀rẹ̀ ẹ̀ mẹ́ta láti bẹ̀rẹ̀ bẹ́lágbà wọlé lé mẹ́ta láti sọ̀kalẹ̀ sí o so ọ̀rọ̀ àbí musa mo ní pé ah, àmọ́ wọ́n bá ọmọ ìkan náà ọmọbìnrin mi kì í fọ ṣùgbọ́n wọ́n <laughs> bá ṣiṣẹ́ fọdún mẹ́jọ wàyí náà ti mẹ́ta aṣọ àmì hendik kò sí lẹ́yìn fi o tó bá wà wò pọ̀ bẹ́ẹ̀ ṣàṣekún tó bá sọ di ọdún mẹ́wàá tó bá wù ọ́. àwọn àfáà ní arábì Musa alayhi salatu wassalam ọmọ tó fẹ́ gbà a jẹ́ wípé tóbìnrin bá dáa téèyàn sì rí dáadáa pẹ̀lú àti ibi tó ti jáde èèyàn lè ṣe extra ìfaradà ó fẹ́ fẹ́ mọ Dangote lápẹ̀sí wúwo ẹ̀fẹ̀rẹ̀ ẹ̀fẹ̀rẹ̀ ó fẹ́ fẹ́ mọ Dangote ṣé bó ṣe ṣe bó ṣe ṣàna ẹ̀ ṣe Dangote <laughs> lóye ṣe àlọ́ ṣe ṣàna Dangote wọ́n á ní kọ́mọ̀ kò yàgùjá ní wọ́n fẹ́ rí nǹkan wọ́n ṣàbùjá ó làwọn ò ní lọ oh lord oh lord wọ́n ní à ah, ó wà ní pé ó oh, lówó flight à ah, ó wọkọ̀ náà ọmọ sàtàrù ọmọ sàtàrù ọmọ jù ọgbẹ́ so àbẹ́bí wa musa àdìsàtọ̀ sàlá ó rí nǹkan yẹn kó ṣe bẹ́ẹ̀ àwọn afáàní dáwà fẹ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ ní ẹ̀sìn islam yìí kò sí ìgbà kankan tó sọ obìnrin di ìyàwó sàrà dandan ni kí mahar táwọn bàbá ń pè ní owó orí sàdáàkì kó wà láàrin ọkùnrin àti kíni o àgbègbè bí ẹni ọ̀nà tí ọ̀rọ̀ yìí ò bá gbà wá sàgbọ́dọ̀ sì nínú nǹkan tí lágbára wọn pẹ́pẹ́ àti bàbá yóò fi lọ mí kí wọ́n lè jẹ́ ìmọ̀ tó bá dé àwọn ẹ̀rọ ara o kò sọ́fẹ̀ o kò sọ́fẹ̀ o ó ṣe ojúṣe tó yẹ kó o ṣe nítorí pé fífi lọ́ọ̀ yẹn sí ẹni kọ́ gbà òtún bá nígbà àbí ọgbà ọgbà àbákùnrin gbà àbí ọgbà so ẹni tí wọ́n bá fi lọ yóò gbà sọ́dẹ́sẹ̀ ṣùgbọ́n wọn dàbí ìdè so ṣùgbọ́n wọn tó bá sọ̀rọ̀ pé ah, ìwọ náà rí dáadáa níbi nǹkan tí wọ́n gbé wáyé ìwọ náà wà láti kí ni o láti ṣe àwọn ojúṣe ẹlẹ́gbẹ̀ẹ́ sẹ́wọ̀n tí tó yẹ kí n lọ gbọ́ ọ̀yẹ̀ bá àwọn èèyàn mi láwùjọ wa tá a wà yìí àwọn èèyàn mi máa sì gan lò èèyàn fẹ́ àwọn tí ìpè ọdún kò tí ì pòṣù mẹ́fà àlàsẹ̀bí mẹ́ta ó sì kọ ìyàwó ẹ̀ bàtọ́ ọkọ̀ ìyàwó yẹn tí a fẹ́ dá sọ̀rọ̀ yẹn pé ah ẹ ṣe bọ́ sí ra ó lẹ́ wá o jẹ́jẹ́ mi mú lọ o ìní máa fẹ́ o ìmọ̀ rí gan o bàbá rẹ̀ ṣe kí ni o. ok ìgbà tí wọ́n fi lọ ó ṣe ṣe kí ni ó ṣe gbà á nígbà tó lọ bó bàtà so ọmọlúwàbí èèyàn in tí wọ́n bá gbogbo tó bá pè yẹn kọ́lé ẹ̀mọ́ sí kí ni o ẹ̀mọ́ ń jẹ abẹ́ ẹ̀kọ́ ni abálọ kí ẹ̀rẹ́ tí wọ́n jọna ẹwà jọ ẹsẹ̀ yóò gbà bí yóò gbà bí eré kódà ìgbà bí ebi rẹ̀ wọ́n pọ̀ sọ àlá ebi rẹ̀ kókò bí àrùn ẹ̀ pákéjì ara mi. so ara ìjọmọláàbí náà sì ni pé kí wọ́n pè ọ́ oṣù tó jẹ́ náà ìjọmọláàbí náà kọ́ wá so àwọn kan Esi wa tá à esi ṣe pe tó pé ni o ọrọ sọ dàbí láàbẹ̀ mọ́sá yìí pé àwọn bí àbàbá yìí sọ fún àbí mọ́sá yìí sọ̀tọ̀ sálàmù yìí pé yóò ṣe iṣẹ́ ọdún mẹ́jọ dáko àwọn ní látara àyà yìí àti rí ń wípé àwọn nǹkan tá a fún mọ́ṣe sọ̀dá kì ṣe nǹkan kan nínú tá a fún mọ́ṣe sọ̀dá ìta àfihàn kan ẹlẹ́ẹ̀kejì ó lè jẹ́ ìjà àrọ̀ pẹ̀lú ti àyàtà mọ́ iṣẹ́ pé àfà ọwọ́ àbá ń dáko so ìwọ́n tó fẹ́ fẹ́ àwò oṣù fẹ́ fẹ́ máa gbẹ̀ wọ́n á ní pé tó sẹ́ni pé èwo kò wọ́n ya ẹ́ kàkọ́ fún ọ ọmọ gbẹ̀gẹ́ so tó bá tó bá pé lójú kòkòrò rẹ sọ sílẹ̀ ó ṣe kí ni o ó gbẹ̀gẹ́ tó bá ti lè jẹ́ pé sọ̀dá kí obìnrin yẹn nu dandan ní kó séwu so ilé ilé àwọn kan tí ẹ̀rí wá lé orí rẹ̀ bákan náà ìgbéra ẹni sọ̀rọ̀ àrùn àsálà ìgbọ́dọ̀ bèrè bèrè pé à sórí ọ̀rẹ́ láyà náà láyà níbi bẹ́ẹ̀ ni irú ẹ̀ wáyé ní àyà náà lórí ọ̀sán lọ́wọ́ àwọn àyà ọ̀sán lọ́wọ́. òṣìṣẹ́ ọlọ́run ọba nígbà tí arákùnrin kan wá bá nàbí sọ̀rọ̀ àrùn àsálà ni wá ní òun fẹ́ òun fẹ́ pèrè àwọn fún àrùn àsálà tánà bí òbúkátà sí arákùnrin kan dìde pé òun ò fẹ́ ẹyẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kí ló fi fẹ́ àlẹ́mìnà ìdáhàb ọ̀pọ̀lọpọ̀ àǹká tó ká á bí màmá aká nínú Al-Qur'an Ànábì sallallahu alaihi wasallam ní ọ̀dà máa mú ìyàwó yìí lọ mo ti fi obìnrin yìí fún ọ pẹ̀lú nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ nínú Al-Qur'an Qur'an tó mọ mo fi ṣe márùn fún obìnrin yẹn ẹni pé àbákasọ ẹgbẹ́ ìtumọ̀ ẹni pé lọ́kọ́ ní abala kan ni o Qur'an mo ti gba máàrù ẹ̀ náà so a jẹ́ pé máàrù nígbà míì ó lè mọ̀ jẹ́ nǹkan tó ṣe kí ni o tó wà tangible ta lè ṣe kí ni ta lè fojú rí ó lè jẹ́ service so máàrù ó lè jẹ́ owó ó lè jẹ́ service nígbà míì ó lè jẹ́ ìbọ́kùnlẹ́rù ẹrú nígbà míì ó lè jẹ́ Islam yẹ́n bí wọ́n sọ nípa ti Umu Sulaim wa Abu Talha Umu Sulaim wa wa Abu Talha ó mùsùlùmí ó ti tilẹ̀ mùsùlùmí lòun àbútọ́lá àìsè mùsùlùmí ó lọ fẹ́ fẹ́ mùsùlùmí lórí ara o èrè fi ọ àyàfi ìwàlọ́gbà Islam tọ márùn táwa ń sọ yìí owó orí sọdá àkí tàmọ́ tọkùnrin tóbìnrin máa ń gbà lọ́wọ́ ọkùnrin wọ́n máa fẹ́ fẹ́ra wọn kí ni mẹ̀kídáàrù rẹ̀ kí ni òdiwọ̀n rẹ̀ olùkọ́ ìlànà dájà rẹ̀ lára àwọn èèyàn ó dà ìlú mìíràn lẹ́yìn ọdún mẹ́wàá tó ti fẹ́ra wọn ẹ̀ sì máa sọ́ọ̀bọ̀rọ̀ márùn-ún umu mi sì ti ní mọ́ni dáadáa kò ní rántí gbàtọ́kọ́ bá lò fẹ́jẹ̀ fáníà ní kéèsì márùn wà jáde láàmọ́ tí tẹ̀lé wọn ti sẹ márùn òun lò ní ẹ̀yà àgbó ẹlẹ́bẹ̀rẹ̀ ọlọ́run so mahar ẹ̀sìn Islam anábì Musa alisalaatu salam aṣọ pẹ̀sẹ̀ ní kó sọ mahar rẹ̀ rẹ̀ so nínú Islam àwọn afáàní kò sí hajj kò sí òdiwọ̀n fún mahar pé eléyìí ló kéré jù àbẹ́lẹ̀ ló ṣe kí ni o eléyìí ló pọ̀ jù owó orí tóbi máa ń gbà kò ní òdiwọ̀n ó lè kéré ó lè pọ̀ láàrin sallallahu alaihi wasallam àárẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lérí pé àwọn èèyàn gba márùn tí ò tí ò tí ò gbéye lórí gẹ́gẹ́ bí arákùnrin tàbí sára ní só ní ọ̀nà ọ̀pọ̀ tàbí min hadid ṣé o ò tiẹ̀ wá ní òòka kan tẹ́kẹ̀ fi rin irin tẹ́kẹ̀ kájọ tẹ́kẹ̀ fi rin rọ tó tẹ̀lé fi ṣe márùn ó ní ọ̀nà ọ̀pọ̀ tàbí min hadid tàbí sọ̀rọ̀ sábà lọ. òun tó àbíkọ́ lọ rẹ̀ wá ó tiẹ̀ wá pàǹdà ríǹgì kan wá àwọn kan tó fẹ́ gbéyàwó ní mẹ́ pé ìyẹn ni wedding ring pé tí bẹ́ẹ̀ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ ní pé ìdá wàtúlò wàlọ̀ ọ̀kọ́tọ̀ min hadid àtàbí ni kó lọ kó lọ wá kódà kó bá jẹ́ òkà pàǹdà ní nígbà fi òkà táwọn kristian ṣe ìyàwó níjẹ́ bẹ́ẹ̀ níjẹ́ bẹ́ẹ̀. ó ní pé àwọn sí wẹ́dì kódà oníǹkì ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ mọ yọ oníǹkì dànù nígbà tó bá ṣẹlẹ̀ fẹ́ ni o zodiye yóò lọ ti yọ oníǹkì dànù alóhùn rẹ̀ fún oníǹkì tẹ̀lẹ̀ torí pé lọ́dọ̀ àwọn yòó agbọ̀n ni wọ́n sọ pé oníǹkì yìí túbọ̀ sí pé kò lè fẹ́ àwọn omi o so ìwọ mùsùlùmí tó bá kọ́ bí ìgbà tó jẹ́ bá tó bá rí tẹ́sì tí ẹ̀ sì fàyè gbà ọ wà lọ sọ̀rọ̀ ọ ti yọ oníǹkì dànù sàlóhùn rẹ̀ fún oníǹkì tẹ́lẹ̀ so àbákọ náà yàgbẹ́ wọ́n mọ̀ wọ papọ̀ wọ́n wọ rígì rígì bá àwọn tọ́mọ̀ wọn rígì mẹ́rin káàkiri ayé tẹ́lẹ̀ so ẹ̀sìn Islam ìlànà àwọn kẹfẹ́ rí ọ̀tọ̀ ìlànà tí wọ́n ọ̀tọ̀ so èyẹ lè fi nǹkan tí ò níye lórí tó yẹ pé nǹkan tí agbára sí kíni o ṣàbàrà rẹ̀ káyọ̀ akálàṣe ìtọ́jà nínú ẹ̀sìn wa òun ni pé kí márùn yẹ kó wà níbàámu sí ẹ tó fẹ́ sìn gan ẹni tó fẹsẹ̀ kẹ́kẹ́ pín méjì ṣé nígbà mo sí ọkùnrin tó fẹ́ fẹ́ ni àbí nígbà mo sí obìnrin tá a fẹ́ fẹ́ apákan sọ pé máàrù obìnrin tá a fẹ́ fẹ́ bóbìnrin yẹn bá ṣe rí àti bí ó ti ń bọ̀ òun náà ni máàrù rẹ̀ sí gbọ́dọ̀ rí lápòjọ ní ìṣòro fẹ́ ọmọ ìyá ńlá ọmọ rẹ̀ o ti pàtàkì máàrù tó ṣe kí ni o máàrù tó sọ náà ń kọ́ ṣùgbọ́n àwọn mìíràn sọ pé rárá òun bí ìbámu sí bí ànábì Musa lọ́tọ̀ sàrám yẹn ẹ rí i pé agbára ló fi bá àwọn obìnrin yẹn pọn mi kọ̀wé ìjọba àmì ẹni ọlágbára ànábì Musa ẹni ẹbí wọn iṣẹ́ yẹn fún àlẹ́ ìsọ́lájú wọn sọ̀rọ̀ bákan náà nínú ìpẹta gbọ́dọ̀ pàkíyèsí láwùjọ wa eléyìí ó ti wà láàrin àwọn sisters ayé ìsìn dáadáa o òun náà ni àlùmọ̀gọ́lá tó fi mọ̀ ọ́ máa kí èèyàn fẹ́ máa wò pé òun fẹ́ kí márùn-ún kọ́ wọ́n gẹ́ expensive kọ́kọ́ sọ pé islam ò fi ẹnu àlà sí o kò sí tó kéré jù kò sí kan tó tóbi jù ẹnì kan wá ní pé márùn tó ń fẹ́ gbà àwọn òbí màmá tún chéjì márùn tó bá dàrin pẹ̀lú márèjì sẹ́ẹ̀mẹ̀sá yóò ní pé òun fẹ́ chéjì ayọ̀ àwọn ọmọ sí yóò ní pé no yóò ní pé òun fẹ́ chéjì márùn kí ló dé ó à òun bí a ti lọ jí fóònù rẹ̀ wo ti rí tí tí ìtọ́ ẹ̀sẹ̀ fẹ́ dé fẹ́ gbà ó ṣe é nìṣe so yóò wá ní pé tán kò sí wàhálà òwúrọ̀ bẹ̀rẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ní ayé yóò wá ní òfẹ́ òun náà fẹ́ tún máàrù gbà so ọ̀ndà ṣe ọ̀fẹ́ rìnú ni àbí ọ̀fẹ́ ìmẹ̀kọ́ dáàbò pé ṣe àgbà àwọn kẹfẹ́ sípò ẹsẹ̀ tún mi gbé bí arú ẹ̀ náà làwọn náà fẹ́ gbé wọn ní slap sí yẹn so ẹ̀ẹ̀kan yóò wá ní àìrí ẹ̀fọ́ ta ní ẹ̀ẹ̀kan lè mọ̀ sẹ́ máàrù tí wọ́n tó fẹ́ gba máàrù rò dáadáa ó bá àwọn tó dẹ̀ ti gbà so báràkà yẹn ló ṣe kí ni o ló pọ̀ kàkì àwọn yẹn gbà ríádù sọ̀rọ̀ ní àwọn nìkan àgbà yẹn gẹ́rẹ̀ ní àlùbáríkà fẹ́ẹ̀ ju àwọn yẹn gba kẹsẹ̀t rìsáìtì wíwá kùránì sùdẹ̀ sí àwọn yẹn gba ìtẹ́ àwọn yẹn gba ní mahar kùránì ẹ sábàárà Quran àwọn yẹn gbà ní máa cross for america àwọn nìkan àgbà yẹn wọ́n sì sustain the same àwọn nìkan àwọn ní mílíọ̀n mílíọ̀n lọ́sọ̀lọ́lọ́ àṣàlámù tààlà a sọ wípé òtútù sọ a sọ wípé obìnrin pé Islam fi hadu sí maharu o ó lè kéré ó ṣe kí ni o ó sì lè pọ̀ àdébísọ̀lọ́lọ́ àwọn àlùwàsánlẹ́mẹ́ àdébí fún àwọn ìyàwó rẹ̀ ní maharu márùn tẹ́lẹ̀ sọ lásán láǹfà àwọn ìyàwó rẹ̀ ìgbà tí mo ṣe conversion yẹn ní nàìjíríà money lásìkò ti wà yìí kò bẹ́ẹ̀ ju one hundred eighty five thousand lọ presently presently ní one hundred eighty five thousand naira ní báhárù ní ìtàfilẹ̀ dọ́gba pẹ̀lú márùn táwọn ìyàwó rẹ̀ sọ lásán láǹfà tí wọ́n gbà nígbà náà one eighty five thousand ó kéré àbí pọ̀ lásìkò wáyé ẹ̀yin obìnrin ṣé márùn one eighty five thousand dàbí ọ̀dà lásìkò wáyé ó kéré tọ̀ wọ́n ní ó lè kéré ń bò míì ó sì lè pọ̀ ní ìbò míì ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam wọn ò fẹ́ kí márùn òun wọ́n láwùjọ níta ń sọ yìí nílẹ̀ lárúbáwá lápapọ̀ ìlọ sọ̀rọ̀ níyà àdéhùn kí ni ìgbà wọn márùn wọn ní sàwọ́dí o àwọn ẹgbẹ́ sáàlà ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ arọ́bẹ̀ sàwọ́dí kan à ìfẹ́ gbogbo fámílì àti ọ̀tà ọ̀tà ọ̀tà mẹ́lẹ̀ kò ní ká <laughs> so owó táwọn obìnrin sùúrì àwọn ń béèrè fún ní mahar ọ̀rẹ́ mi kan mo bá mo sọ peter kò ní sẹ́wọ̀n ní mahar ah, ó ní ayé ní àwọn àjèjì mahar ó ní kí mo bóun sọ mo lọ fẹ́ rí mahar mo ní kí ló dé ó ní obìnrin tó nígbà tó ń sáré pé kí ni wọ́n fẹ́ ṣe wọ́n lọ bá kẹ́jú bàbá fáwọn at least àfáwọn tó ṣe kí ni ó tún yá jù ó tó wà lọ sọ́dọ̀ wọn wá délé àwọn ọ̀gá ah, ah, fúlàní àtàṣà ọ̀la ẹ̀jọ́ sì mọ̀ dára èmi náà máa ṣe kó ara pàṣẹ bọ̀ lọ́ta àrùn sáwọn àtàfẹ́ rẹ̀ ó ní wọn ni hàn ah, ìṣẹ̀lẹ̀ mẹ́rin ni pé normally irú ọmọ yìí fifty thousand riyals òní maharu rẹ̀ fifty thousand riyals yẹn ní ìṣẹ̀lẹ̀ àtàṣà bàbá bíi four hundred kò lẹ́ púpọ̀ lábẹ́ bíi twenty million. So, onímọ̀ rẹ̀ wá ní pé ah bọ̀dọ̀ pé tọ́lìbù ẹni yẹ ọmọ yá mi yẹ so ah, torí pé akẹ́kọ̀ọ́ ni akẹ́kọ̀ọ́ mímọ̀ lòun inṣàlá inṣàlá ọlọ́ àtàwọn inṣàlá rọ́ọ̀dì ní tọ́ yé ó ti inṣàlá kárí ọ̀tà ní inṣàlá kọlọ mú thirty thousand riyal wọ́n ti sẹ̀dẹ̀ fún tẹ́ wọ́n ní kọlọ mú thirty thousand riyal ah mo ní pé ó sọ three thousand àbúrò five thousand ó ṣe òfin Ibrahim adam skin adam adam bá rà má fi obìnrin ní ti fẹ́ mú sí náà ìjọ sọ yìí ti ìgbẹ́ ìgbọ́yé nìyí ó sì twenty million tó ìbá nírú àbáyé àdílé nàìjíríà náà mélòó ló dùn lé ọwọ́ àṣà àwọn obìnrin lẹ́sàn-án àwọn obìnrin wọn tún àkọlọ́ bá aṣọ lẹ́sàn-án rí ẹ̀sà bí èlélẹ̀ fún wọn èlélẹ̀ fún wọn àdébí ìrìn tó sẹ yóò tún jẹ́ ọ̀daràn tó ìfẹ́ nínú àwọn tí mo sọ alágbèbè alábàgbèbè kan àbúrò wọn wá láti Sudan ní sòríà àbúrò wọn wá láti Sudan wá sòríà ẹni wá níyàwó méjì wọn ń bẹ̀rẹ̀ rẹ pé irú wọ bàbá yẹn àbálàgbà ni àwọn ti tàbí èyí tí wọn ti tóbi seventy ọyọ ti gbà wọn bẹ ọmọ àbúrò wọn rẹ pé irú wọ kékeré kékeré kékeré kékeré ẹni ẹni òkèrè bá náà bọ̀ sẹ́pẹ̀ lọ́tọ̀ àbálàgbà ni pé oníyàwó méjì kí ló ní ẹni ẹ̀rẹ̀ jẹ́ sí òun gbé Sudan ìbúwà ní mọ́tò wọ́n yọ̀ ẹ má jò dẹ́yìn àkírọ́ wọ́n sàgbàrà bàbá àwọn sùn náà wípé ṣọ́ọ̀bù Ibrahim ṣọ́ọ̀bù àlà ọdún fẹ́ jọ kiri kan sùn kiri kan kí wọ́n fẹ́ lò ní ìgbéga máa ní à Come, come in the car. Ah, yóò lágbára tẹ́ ẹ̀ fún àwọn ẹ̀ wá ní pàtàkì wọn sọ́tọ̀ àríwó ní àrẹ̀gbẹ́ ńlọ bí i àwọn ọ̀nà. Ó kọ̀ àríwó. Sùkárọ̀ lọ. subhanahu ya ìwà ẹ máa wẹ ọfà àkọọrẹ kó lé tó tó ṣe ọ wà ní a ipe wọn ṣe mọ àdéhùn tó bá wọn níyà yìí o àṣàdì bẹ́ẹ̀ ló gẹ́gẹ́ níbi ọ̀rọ̀ wọn ni ó lè wọn ṣe mọ àdéhùn tó bá wọn báyìí ní pé á mo wọ láti mo hóòrù fitna á kí márùn ti lọ ga jù títí náà ni ó aṣínú gbáyà àwọn oúnjẹ àwọn ọmọbìnrin àbá ẹ bá lọ sórí àwọn ọmọbìnrin wọn kọ wà lẹ́nu ìbùsọkọ kò sọkọ ọkọ tí ó fẹ́ wọn kò sówó débi ṣe máa ọ̀pọ̀lọpọ̀ níbi tí divorce tó pọ̀ sí ju àwọn ilẹ̀ tí àwọn ilẹ̀ tí ìgbádùn wà ní. ṣèpá yìí náà ti ń gbé dé nàìjíríà nísìn ẹ̀yin obìnrin tilẹ̀ gẹ́gẹ́ láti ń gbé dé kọpíkọpí tí ìgbádùn díẹ̀ bá ti wà báyìí ẹ̀yin náà ti ẹ̀fẹ́ mẹ́ta pa ẹ̀fẹ́ mẹ́ta gbé ìwọ́n náà ti dágbálé òṣèlú ti dágbálé ọlọ́mọ dágbé ọmọ ẹ̀sẹ̀ ìwọ́n wọ́n ti ń gbé wọ́n ń pọ̀tà ìdí àyẹ̀ náà bọ̀ ni o ṣùgbọ́n ìgbẹ̀yìn ò so àwọn àwọn ìlú tí wọ́n ń ṣe nǹkan yẹn wọ́n ń bẹnu àdéhùn mi sí tó bìnrin máa lọ ní ọkọ láwọn ìlú tí mò ń sọ yìí because àkọ́kọ́ náà ìgbàdùn ti gbá pọ̀lẹ́ bàbá rẹ̀ láàyè láàyè lọ́wọ́ wọ́n á lọ fi ọkọ̀ kan tó <laughs> ibi tó ti ń bọ̀ inú ìgbàdùn ni so àwọn kan yàgbọ́dọ̀ àwọn kan kẹ́kọ̀ọ́ then àwọn tó bá kẹ́rẹ̀ láwùjọ fún àyínà kẹ́kọ̀ọ́ sọ́ra o nǹkan ẹlẹ́ o lè kó bá àwọn èèyàn lọ́jọ́ wájú ọ̀nà sàlá sàlá wọn ẹ̀tọ́ lọ bá kẹ́ tí o bá sọ́ra ní tó ti ń rí ọmọ ọmọ ẹ̀ ní padà mọ́rin ilé ọkọ̀ gbé the next future ọmọ tó yẹ pé ẹ̀ ń gbé lọ school náà ẹ̀ ń gbé wálé kí ó surprise lónìí kìnnìkan lọ́la kìnnìkan lọ́tùlá gbogbo ẹ̀ ìgbádùn ti pọ̀ jù mọ́ṣálà ìsìnkú àbúrú wà mẹ́ẹ̀ kò mọ ibi kankan kò lè dá rìn kò lè dá se kò mọ́ná dá kò lè dá kò lè ra sáwá kò mọ́ dáná ẹ wá rí bọ́lá àbọ̀sá láàfin pé bọ́lá àbọ̀ kí ó kiri kan ọ wá máa rí àwọn àti pé gba five thousand yìí wọ́n wá ti gba sàlẹ̀ kí ní kẹrù rà láti jẹ ọdún kẹrù jẹ bẹ́ẹ̀. so kọ́lá kó sàlọ̀.

sẹ́rí àyè ìgbà tá a máa ń rìnsẹ̀ lọ sùúrù tí a máa wọkọ̀ yẹn ó jẹ́ agbọ́n o ó gbọ́n ìbàdàn tó kọ́ mọ̀ bẹ́ẹ̀ sí mọ́sẹ̀ fowó pẹ̀lú pé ìwọ̀n àfihàn jòló náà ni àti ègbò bò ó sọ́mọ̀ pé ẹgbà yẹn o lè gbú ọkọ̀ lẹ́kọ̀ọ́ mọ́wọ́kọ̀ ọkọ̀ rìnsẹ̀ bọ́ tó kàn tí o lè gbà láàmú pé yẹn máa láàkù yẹn mẹ́ta wọ́n tún jókòó lórí ẹnjì sẹ́rà òkè ní ọgbọ́n ní bí aṣọ pé kí yà jẹ́ wá náà o bọ̀ ṣẹ́rígbà míì kí ẹgbẹ́ fún ọmọ lójú kejì láyé náà tó bí pé ẹ̀ mọ ibi tí wọ́n láǹdì sí wọ́n máa tó gbọ́ amọ́ láǹdì sí dáadáa o so ìdí mo ti rọ pé àlùmọ̀gọ́ láti fi gbòòrò kí márùn owó yóò ti lọ wọ́n jù ìmọ̀ bí mo sì bà láwùjọ o nínú ẹ̀ àfàkàtà mẹ́fà ń bí báyìí àsìkò náà ti lọ jí sáré kà fèrè fèrè fèrè nínú tí márùn bá ti wọ́n ìwọ sísítà tí wọ́n náà lé wọ́n ó kúrò àrẹ sádàwó tó bá ti lé wọ́n jù ẹlòmíràn mẹ́kànlá látọ̀ afẹ́fẹ́ kọ́kọ́ gbé mọ́tò kan wá ná èwo ni mọ́tò tó wà wà ní sí wallet lexus ẹ̀sọ́ ẹ̀yọ́ ní ilé ẹlẹ́gbà tẹ̀ mẹ́pa rẹ̀ bí a jẹ́ kiri kan ó ṣe dáa dáa kọ́ ọkọ̀ láàkà ọkọ̀ sílẹ̀ kò lórí fálẹ́mì rẹ̀ yóò nílò mẹ́ta fún bárò ó pẹ̀lú bàbá rẹ̀ alákọ̀ọ́kọ́ jáàlù akitaru shabab azban wa akitaru banat àwọn àmì àpá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ìmú mọ̀ remain lápọ̀ ìwọ̀n tí mo lè fẹ́ àwọn tí márùn bá ti ń ga síbẹ̀ ní abẹ́kọ̀ọ́ àtẹ̀dàpọ̀ kò sí márùn tó ń bẹ láwọn tí mo sọ. àwọn sisters náà wà lé àwọn òbí wọn lẹ́gẹ́dẹ́ tí wọ́n lẹ́nu fẹ́ wọn tẹ́ bá ti ń lé wọn. bákan náà usulul fasadi la akhlaqi tẹ́tẹ́ ẹ̀ bá ti wá ń pẹ́ ẹ̀gbọ́n kẹtẹ́ mo fẹ́ sọ intanet sọ yìí mo fẹ́ kẹ́ mọ́ sí i ó ní usulul fasadi al akhlaqi ìwọ ọmọlúàbí ọmọ bàjẹ́ mọ́ èèyàn la gbogbo ẹni tẹ́ ẹ bá tó bá ti pẹ́ má rí ẹ̀rọ òun dára ìwọ ọmọlúàbí bàjẹ́ mọ́ la tí obìnrin bá kọkọ àbọ́kọ rẹ̀ kú tó bá fúnlé pẹ́jọ́ òtí di màrí ìwọ àlọ́sẹ̀ kí ni tó bàjẹ́ ẹ lọ mú kí ni ẹ̀dá ni ẹ lọ kíyèsí ẹkẹ sáńkù láń dẹ́hùn bí tẹ bá ronú sí tẹ bá mọ̀ kò sọ́kò sọ́gbẹ́ torí pé ọmọ ènìyàn obìnrin kan bẹ láwọn ọdún ẹ̀ ti pẹ́ o ọlọ́run kíkọ́ láti láàrin wọn akẹ́kọ̀ọ́ wọn máa ń fi tàbí kíkọ́ pé ẹ máa rí ẹ máa rí ẹ máa sọ̀rọ̀ pariwo ẹ̀sìn wọlé ọdún sọ́ọ́ tó wọlé ti pọ̀jù kí ni má rí má rí má wọ́n jẹ́ kọ́ni létà nínú àtọ́lọ́ ẹ̀nẹ́ ah, ah! wàlọ́ọ̀hì ìgbà táwọn rí má rí padà wọn rí pé ah àwọn ti fẹ́ sọnù pé káláwọn ò rí má rí náà àwọn ò ní realize pé àwọn ti ń sọnù lọ o àwọn ò ní mọ̀ pé ó sì kù dáàbò bọ̀ pé bìkọ́ sí gbáyà àwọn kẹ̀lẹ́ bẹ́ẹ̀ nìyẹn ẹ mọ̀ kò sí jánu òṣèré tó sọ pé mo lọ báyìí òṣèré pàdé òṣèré rìn báyìí gbogbo ilé ọ̀rẹ́ ẹ máa lọ gbà ní. ẹ kí ni kí ni kí ni kí ni wọ́n ní bàtà wọn ní màá àwọn ọmọ bala ìpìlẹ̀ náà mo so mari. ìjánu ló jẹ́ bàtà pọ̀lọpọ̀ lómi torí pé tá a bá ti wà nílò ká ìmọ̀ iye ẹ̀ kékeré marriage kí ni kókó rẹ̀ kẹsàn-án jọ kọ́ wọ́n o kárí so èyí tí márùn ṣe nínú wàwà ó kẹ́ nígbà jẹ́ kí n bọ́ ọkùnrin tó níyàwó lé só lè wà bí ọkùnrin tí ò níyàwó lé tó bá síbẹ̀ wọ́n ní ah ẹ̀sìn ẹ̀yìn ti dẹ̀ ti níyàwó lé ẹ̀yàwó èsì báwọn sẹ́wọ̀n tó wọ́n kẹ́ adé má níyàwó lé èsì báwọn ìwọ́n tó níyàwó lé tó wá bọ́ wúlẹ̀ pé ọjà para rẹ̀ wájú kọ̀ọ̀dọ́ o tọ́ sọ́dọ̀ abẹ́ẹ̀kọ́ ni ó tọ́ sọ́dọ̀ wọ́n ti kọ̀ṣẹ́ tí ó bèrè ẹ̀ lé mọ̀lẹ́sì wọ́n ti ń pe nọ́mbà rẹ pé kò sẹ́ kò sí gáàsì tẹ́ ọ̀wá bá pọ̀ lọ́jà ọlọ́pàá wa gbé ọlẹ̀ sọ pé ó ti fi àgbáwé yẹn so ó rò ó ronú pé ẹ̀wà o eléyìí wèrè bí wọ́n kọ́ bá mi jẹ́ má tẹ̀ lọ so marriage ọlọ́run fi ṣe gàgá fún wa ní o ó máa ń sẹ́rí brain ó máa ń sẹ́tì brain ó máa ń resẹ́tì brain nǹkan tó wọ́n ní fi bá tù so afáàdé wòsùn ní fọ́sán ní àkùnrin láti lè sẹ́yìn ó máa ń jẹ́ kí ìwà ìran kìíní kejì akọ àtàbò iná ń bá àwọn jẹ tí ní káwọ bá ti ṣe tí márùn bá ti pọ̀ ẹlẹ́kẹta kùdùfún àmúrọ̀ àwọn àìsàn oníranran anapsiya àìsàn inú ẹ̀mí ní ọmọ ṣẹlẹ̀ ó lè wọ pé àbúkọ lọ jalè nígbà tá ti lé wọn kí ló bí gbogbo yahoo yahoo ilé nìsín àti gbalé nìsín ṣé kò dọ̀rọ̀ owó lé kí ló mú lé wọ́n jẹ̀ fún àwọn wọ́n ti lé wọ́n nì àwọn tí wọ́n bẹ́ àwọn òkè àwọn náà gbájú ẹ̀ tán tara wọ́n pè àwọn kòó lẹ̀ wọ́n pè one million wọ́n ti kó lẹ̀ wọ́n pè one five wọ́n ti kó lẹ̀ ìwọ́n kọ́ jẹ́ pé ìwọ́n ṣiṣẹ́ àláàlì tiẹ̀ òrìlégbà ṣé kò di wàhálà so tẹ́lẹ̀ yóò bá mọ jókòó wá sí ṣé kò nílò nílò ìjọba ẹ̀wà o sáà ní fi kún ìṣe ọ̀rá yìí ọ̀rọ̀ bàbá bọ́ bí iṣẹ́ haram ọmọ kò ṣọwọ́n bẹ́ẹ̀ o. خروج كثير من الأولاد عن طاعة آبائهم وأمهاتهم ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n ní gbọ́tà òbí wọn mọ́ láwùjọ ẹ máa fọ́jú pọ̀ so eléyìí nínú àwọn kan tí àfa mẹ́nu mà yìí pé ìmọ̀ ń fa ìmọ̀ ń ṣẹlẹ̀ láwùjọ tí máa tó bá ti kí ni o tó bá ti lọ wọ́n jù ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá kẹ́ nínú àwọn ọkùnrin ìdàkánà rọ́jò lè sọ̀rọ̀ ń gbọ̀ níyà ẹni tó bá jẹ́ ẹni tára bá dẹ̀ fàlàwọ̀ àyòkè ọ̀sọ̀dá ó dáa púpọ̀ kó jẹ́ kí sàdá ni o púpọ̀ orúgọgọ kọ́mọ̀ kó ṣe kí ni òun tó bá ṣe wàhálẹ̀ lọ́dọ̀ rẹ tó bá ní tó bá ní wá mílíọ̀nù tó gbà á ah, ẹ tó sọ nǹkan ní wá mílíọ̀nù tó kéré ju à ah, ọmọ rẹ báwo tẹ́ ẹ̀ mẹ́tẹ́ fẹ́ ni tó bá tó bá obìnrin kí náà dákọ ten million obìnrin òjì dákọ two million gbogbo ọ̀rọ̀ ni ó fi kún ten million ara ẹ ẹ ṣe manage so kìí ṣe haram ẹ̀yin sisters ẹgbọ́ kìí ṣe kí ni kìí ṣe haram ẹ̀ àwọn òkú náà lè fọ́ràn ọmọ wọn èsì ara ṣùgbọ́n ó ẹwọ ọkùnrin tẹ́fẹ́ sí kíni o tẹ́fẹ́ sọ fún o kọ́ ẹ̀rọ láti pọ́ tẹ́bí ló bẹ̀rẹ̀ sáwà lọ ṣùgbọ́n ara kàlà wọn lọ́kà pàfọ́ ẹ̀ẹ́dùkúrú ẹ̀mọ̀ kí lè rí wa tàbí sọ̀rọ̀ àkíní pọ̀ wọ́n ní fàkọ̀rẹ̀ sáwọ̀ dání nàjà sí yòókù mà habiba ní rasulillah sàlá ma'asharahil ibn hasana ó ní anabi sallallahu alayhi wa sallam najashi ọba najashi òun ló fẹ́ umu habiba fún anabi sallallahu alayhi wa sallam so ó sì bá anabi san mahabu owó tó wà pọ̀ lọ́sàn tó ju owó tàwọn obìnrin tí anabi sallallahu alayhi wa sallam kí ni o tànàbí san fún ara rẹ̀ ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ yín pé márùn ẹ̀yin obì eléyìí kan mọ̀sílẹ̀ yẹn ìyàwó wa ta ti kọ́kọ́ fẹ́ márùn obìnrin yẹn ṣe pé ó jẹ́ dandan àwọn obìnrin mọ́jà àwọn ọjà ìwọ́n tó fẹ́ ní 1998 wọ́n wá fẹ́fẹ́ sàkájọ́ 27 ó wá níye márùn-ún tẹ́sán 1998 orí wọ́n sàjọ́ 27 ààbò sílẹ̀ ìbá so márùn-ún kò sí kò sí níbi kankan nínú ẹ̀sìn wa yìí wípé gbogbo àwọn tàbá fẹ́ o márùn-ún wọn gbọ́dọ̀ jẹ́ ìkẹ̀kẹ̀ náà so èyí jàmbá bí akádó báyà rí bọ̀ká tó máa lọ sẹ́mọ̀ wípé àwọn obìnrin mi máa ń jà ẹ̀yin tẹ́ bá ní two flags tẹ̀sẹ̀ fẹ́ àwọn kejì ọ ìgbà tó sì kọ́kọ́kọ́ alákọ̀ọ́kọ́ o ti ṣe táìsì ẹ̀ ìgbà tó ọ sì ṣe o ti parí flags kejì ọ wá fẹ́ fẹ́ àwọn kejì ọ wá lọ ṣe pop o ṣe táìsì tuntun ní wọ ní model ìyàwó lè sọ pé ó fọ́tọ̀ dọ̀tún ó wàá ṣe modern yẹn modern modern tó irú tó ń ṣe sí second flat náà ó ṣe bí síbí eléyìí tí wọ́n ń pè ó tu yóò di kí yóò di pop tára bá dẹ́yẹ̀ tára bá ṣe kí tára bá dẹ́yẹ̀ tára bá dẹ́yẹ̀ ó tún lè ṣe náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ sẹ̀gbẹ́ nọ́málì gẹ téèyàn bá wulẹ̀ fẹ́ yàwó èyàn lè kọ̀wó pálù lè yẹ kẹsàn-án jẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àbí lọ́ni bàtà para dẹ́yẹ̀ ni pé ah páàmù yíyọ ẹja yẹ kó máa yá sọ jẹráàdì lábà sàmìlànì àwọn sọ pé ó ṣe sọọbù so a sọ pé ẹlọta yẹn náà ni olójú èso kan ètò bá rí ń bẹ ẹ tó fi ṣe ẹgbẹrún èso ti dẹbẹ tán ṣùgbọ́n táwọn ò bá dé èèyàn kì í ṣe wájú kì í ṣe kí tó kù ní ọmọ fún ẹ láíláí ẹwọ táyì síbi tó ti gbó táyì síbi tó ti gbó so ìgbẹ́lẹ̀ ni pé máhàrú obìnrin kò àìsọ pé lẹ́yìn kó ṣe kí ni o kò dọ̀gba lóòótọ́ lòdò àwọn ìyàwó àdàmú sàlámù àsálámà ó ní márùn láti bímọ fún un bọ̀gbà tó fẹ́ fẹ́ mú Habiba ta sọ bẹ́ẹ̀ márùn yẹn ṣe kí ni o ooru gbọ́ngọ́ torí pé Nàjáṣí ọba ní abáṣàkó ni ó wulẹ̀ fẹ́ mú Habiba ló fi ránṣẹ́ sí àdàmú sàlámù àsálámù so ìgbàmí ìtẹ̀lẹ́fọ́sẹ̀lẹ̀ pàtẹ́fẹ́sẹ̀ àwọn kan bẹ́ẹ̀ lónú pálọ̀ ẹ̀ ẹfẹ́ ṣe kan ẹlò ọ́ọ̀lù kò lè já ìsinmi náà ọ̀gá ló wà áàpù tí yóò ní náà ṣe ni àlọ́ padà gba ọ́ọ̀lù ẹlẹ́ àhẹ́mọ́ máa dá ẹjọ́ tí ò ní túmọ̀ lẹ̀ ìyẹn ti lọ ọlọ́pàá àgbàkà sí ẹ̀yin obìnrin sórí bẹ́ẹ̀ ọlọ́pàá àgbàkà sí àwọn náà ti sí so iṣẹ́ àwọn àgbàkà tí a dùn sí ni ọkùnrin tí ọba sọ̀dá àkì tó bá kú kẹ́ tó pín ogún rẹ̀ dẹ́dẹ́dẹ́ kí wọ́n sọ̀dá àkì rẹ̀ kẹ́ tó pín ogún rẹ̀ apàdàdé bẹ́ẹ̀ náà dẹ́dẹ́dẹ́ kí wọ́n yọ sọ̀dá àkì yẹn pé five hundred thousand five thousand jọba gúrúùpù sí pé márùn mi wọ́n kọ́kọ́ yọ fún síwájú kí wọ́n tó máa pín àwọn ogún yẹn so eléyìí jẹ́ àwọn kan tí ó wá lérí wípé ọ̀rọ̀ sọ̀dá àkì ẹ̀jẹ̀ ká lákàkún rẹ̀ ìlànà àwọn ọmọ nìkan àbárọ́ká àìsàrò òun náà àlùsọ̀lá àṣàlá ní nìkáwù tí máa ń lálùbáríkà jù èyí tí gbogbo òrìn àjò ẹ bá rọrùn tẹ́ ẹ̀ múlé ẹ̀ dọ́kọ́lá ẹ̀ ní fámílì ọkọlá tẹ́ ẹ ṣe ní rọrùn fún ọlọ́mọ ìfàbáríkà sí so ẹ jẹ́ ká máa kíyèsí pé níbi ìyàwó tá a bá fẹ́ ṣe ká rí pé ìrọ̀rùn tẹ̀síẹ̀ tẹ̀síẹ̀ tẹ̀síẹ̀ tá a bá ti rí bí ìrọ̀rùn níbi ìrìnàjò yẹn sí ó máa ń ṣe sábà bí àlùbáríkà lórí ìgbéyàwó eléyìí tí a fẹ́ ṣe abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn ìyàwó tó kálukú wa ti fẹ́ ọlọ́pàá gba àṣà àlékún àlùbáríkà wọn gbogbo àwọn tí ó tún fẹ́ yàwó láàrin wa láwọn mùsùlùmí lápapọ̀ ọlọ́pàá máa yan èyí tó dáa fún wọn ó sì ṣe oníkálukú náà ní alámọ̀ náà kí ọlọ́run bá kó tó wa ṣe níta òkùnṣe tó pọ̀ ó foríjì wá àwọn àṣìṣe àti àìmọ́ṣe wa برحمته يا ارحم الراحمين اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته

I don't want to.